gẹ́bà àsìmọ̀ ìgbásìkò tá a wà yìí as you do know that the period we are in àṣẹ parí Ramadan ni we just completed the month of Ramadan àwọn ọ̀rọ̀ tí ó gbọ́dọ̀ máa wáyé lásìkò náà ni kí ló kù lẹ́yìn Ramadan so what we will be discussing after Ramadan is what next after Ramadan torí pé ọlọ́run bá àlekẹ́ ọlá fẹ́ kí a jẹ́ ẹrú ọlọ́run gbogbo ìgbà because Allah subhanahu wa ta'ala wants us to be his servant always kò fẹ́ gbogbo Ramadan ní kàláàfin máa sin Ọlọ́run not that they will be observing our worshiping only in Ramadan láàfin àtà àbámọ́ tó pé kúnú Rabbaniyyina wà látàkùn Ramadaniyyin ẹjẹ́ ni Ọlọ́run gbogbo gbà ẹmọ́ Ramadan ní kàláàfin jẹ́ ni Ọlọ́run and that is why the scholars always address us that we should always be the worshippers of Allah subhanahu wa ta'ala not only in Ramadan bẹ́ẹ̀ lọ́kànnú àwọn àfẹ́sọ ní sí ọ̀fáwọn àjọ kan tí wọ́n yí fún Ọlọ́run níwọ̀ rẹ̀ àfi Ramadan nìkan Also, one of the scholars of Islam said, Woe unto some of a eh, some set of people who does not give the right of Allah subhanahu to him except in Ramadan. Ṣùgbọ́n Ramadan ti lọ báyìí. But now Ramadan has gone. Iṣẹ́ olóore kò yẹ kókó. But the righteous things remain. Gbogbo nǹkan tá ti Ramadan. All what you observe in the month of Ramadan. Gbàjọ́ sọ Ramadan àmọ́. Now after Ojúṣe náà ni fún wa. They are also duties exempted of us à ń gbà àwẹ̀ Ramadan in the month of Ramadan we are observing fast ní ìsìn náà gbàjọ́ Ramadan àwẹ̀ náà tó ń bẹ thereafter Ramadan they are also fast à ń kírun Ramadan we are observing solat in the month of Ramadan Ramadan ti lọ́dọ̀ ìrún ọlọ́ but that solat remains after Ramadan à ń náwó tó Ramadan we are spending the month of Ramadan Ramadan lọ́lọ́ ìnáwó ọlọ́ Ramadan has gone but the spending remains ọlọ́kan gbọ́ Ramadan kalifa gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ only that Allah Matala established Ramadan as an institution for us ká ẹ̀kọ́ ọdún kan to learn for a year láàrin oṣù kan within a month láti wá fi lò dídí ọdún for us to use it during the next uh, month ọlọ́pẹ́ gẹ́gẹ́ bí seminar fáwọn mùsùlùmí Allah ta'ala just established Ramadan as a seminar for us musa ìsinmi ọ̀rùn fún wa ìpínlẹ̀ Allah made it easy for us ìdáwọ́ fẹ́ tẹnumọ́jú lé ní what we want to establish today òun náà ni àwọn àwẹ̀ tá a máa gbà tó yàtọ̀ sí Ramadan and the voluntary fastings beside the compulsory one the month of Ramadan wọ́n pè ní siyamu tatawwu' they are known as a uh, voluntary fasting àwọn àwẹ̀ tí kìí ṣe ọ̀ranyàn. those that are not compulsory. ṣùgbọ́n tẹ̀sìn ń wá gba ní màánà pé kí a máa gbà. but Islam encourages us to be observing látara àwọn orin tó wà ń bẹ̀. because of a lot of uh, benefits and bounties of Allah. wọn náà la máa gbé àwẹ̀ gbígbà. we knew that fasting. láwo fọ́dùnà àdéhùn ọlọ́lá tó pọ̀. has a lot of uh, importances or benefits ó sì ní àwọn àǹfààní tó pọ̀ nínú ẹ̀ ni kó jẹ́ kí ìdàgbàsókè bá ẹ̀mí inú ẹ̀ náà ni kó mú ìdàgbàsókè bá ìpayọ̀ Ọlọ́run bá wa inú ẹ̀ ni kó ṣe pé kó fi sí wa lọ́kàn ìkọ́ Ọlọ́run bá kún ní gbogbo ìgbà eh, eh, inú ẹ̀ ni kó jẹ́ kí èròǹgbà wa ní pọ́npọ́ Ọlọ́run inú ẹ̀ ni kó tawájí nínú ẹ̀mí inú ẹ̀ ni kó tún ìwà

glory. All those benefits. inú Ramadan nìkan kọ́ yẹ kó wà ó tún wá wà nú àwọn oṣù míì torí díẹ̀ ló pé àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí àwọn àwọ̀ míì tá a máa gbà bó la ṣe gbà. and that is why we want to discuss other fasting besides the compulsory one in the month of nínú tá a gbọ́dọ̀ kọ́ gbọ́ àgbọ̀ inú ọ̀rọ̀ àwẹ̀. the first thing for us to understand. àwọn ọjọ́ kan bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí. that there are some days for Muslims. èèwọ̀ ni a gbọ́dọ̀ gbà wẹ̀ nú ẹ̀. inú ẹ̀ ni ọjọ́ ọdún méjèèjì. one of them is the two day of Eid. ọdún iléyá ọdún ìtúnu day of Eid. Ìwọ ni kí a gbà hàn bẹ́ẹ̀. It's allowed for us to observe fasting there. Inú ẹ̀ Ayam the Shirik àwọn ọjọ́ tá a mọ̀ àwọn ọjọ́ tó wọ ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún iléyà. Also the days after the uh, celebration of uh, Eid al-Adha. Ọdún kájẹkámú ni. All those are period of festival. Ìwọ ni kí a gbà wẹ̀ àwọn ọjọ́ wọ̀nyí. It's allowed for us to observe fast eh, during that. Bẹ́ẹ̀ náà lọ́jọ́ àgbẹ̀ lọ́jọ́ yìí méjì njọ́ tí njọ́ tí Shaban bá di ọgbọ̀n sí ọjọ́jọ́ àwẹ̀ bí ọjọ́jọ́ àwẹ̀ ẹ̀yọ́gbọ́ ọ Also the day of doubt that is the thirtieth of Shaban which is likely to be the thirtieth or the first of Ramadan. irú àwẹ̀ báyìí èèwọ̀ ni lọ́dọ̀ àwọn mùsùlùmí. all those fasting they are lawful in Islam. bẹ́ẹ̀ náà tí a bá jẹ́ obìnrin tí ọkọ ẹ̀ ń bẹ nílé ìwọ ni kó gba àwẹ̀ tàtàwá àfi kí ó ìyọ̀dọ̀ ọkọ ẹ̀. also it is not allowed for the women folk to observe a uh, voluntary fasting when their husband are at home. gbogbo irú àwọn àwẹ̀ báyìí èèwọ̀ ni. all these are unlawful in Islam. gẹ́gẹ́ mùsùlùmí. as muslim nínú àwọn àwẹ̀ tó ń bẹ kìí ṣe ìwọ̀ pátápátá ṣùgbọ́n islam ò ká gbà á which are not totally unlawful but islam forbids us for us wọ́n kọ̀ fún wa ẹ̀ẹ́dẹ́ ìjápẹ̀ lé ìwọ̀ yẹn ẹmbá tí lè gbá ó ti ṣẹ̀ lọ́hùn gbígbà tí èyàn jalè gbígbà tí èyàn mutí gbígbà tí èyàn ṣẹbọ sọ́lọ́hun gbígbà tí èyàn ṣe sìná tí ẹ bá ti pè uh, uh, nǹkan lé ìwọ̀ ìtumọ̀ ẹni pé ní ọba ṣe yóò jẹ́ àlọ́dọ̀ Ọlọ́run ó ti ní ẹ̀tọ́ sí àlọ́dọ̀ Ọlọ́run tọ́nà bá fi àjẹ́ ló ẹ̀nà bá gbèjù sílẹ̀ ó ti ní ẹ̀tọ́ sí ẹ̀san Ọlọ́run ọlọ́run ti jẹ́ ìwọ̀ nìyẹn ṣùgbọ́n tó gbé ní makuru akọ́ ó ní pé ní ọ bá jìnà sí yóò gbàládà lọ́dọ̀ ọlọ́run ọdún yà bá ṣe ó ṣe ń tí ọ̀dá wọ́n kò sí ìyàkà pàtó wẹ́sìn wá lè wà jìnà sí àwọn àwẹ̀ kan bẹ̀bẹ̀

ó kù díẹ̀ káàtó uh, makuru ni àwọn afá kọ a lè gbàwẹ̀ síwájú ẹ̀ a lè gbàwẹ̀ lẹ́yìn ẹ̀ ẹ̀sìn wọ̀takùn yẹn bàbá ibò nìkan wá fi gbàwẹ̀ anábì eh, muhammad òun la yasuma ahadukum yawmal jumu'ah illa yasuma qablahu aw ó ní ìbẹ̀sọ̀ ó ní mùsùlùmí ẹnìkan kan yẹn ò gbọ́dọ̀ gbà lọ́jọ́ jímọ̀ nìkan àfikọ́gbà kan síwájú ẹ̀dọ́kọ́gbà kan lẹ́yìn. The tradition refined the combination of Imam Muslim the first salah said none of you to fast on Friday except the fast a day before a day after it. àyàfẹ́ gbé ọjọ́ Friday ìbáforí sọ àwọn ọjọ́ pàtàkì yẹn tá a fi máa ń gbààwẹ̀. Except if that Friday coincides with the important days of fasting tó ṣe yí pé ọmọ ń wálẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. which comes occasionally. fún àpẹẹrẹ kí ọjọ́ friday jọjọ́ àràfà. if it is day of arafa. ẹ̀sìn wọn gbà á láàyè. then it is allowed. friday kọ́ la gbà. it is not friday. ọjọ́ àràfà la gbà. but the fasting of the day of arafa. tàbó ọjọ́ aṣúra. it is equivalent to the day of ashura. òní ọjọ́ kẹwàá. that is the tenth day. inú oṣù muharram. the month of muharram. oṣù àkọ́kọ́ àwọn mùsùlùmí. first month in the lunar calendar. irú àwẹ̀ bẹ́ẹ̀. such fasting. kì í ṣe pé friday la gbà àwẹ̀. it's not fast a eh, friday. aṣúra la gbà. but that is aṣúra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí kó ṣe kó ṣe déédéé irú àsìkò tá a wà yìí inú shawwal tó bọ́ sí síta shawwal ẹ̀sìn wọ̀takoro yẹn ìyẹn àkọ́kọ́ nù nínú àwọn àwẹ̀ jọmọ̀ tó fẹ́ ká gbà òní kí a fi ọjọ́ sáde máa gbà wẹ̀ nìkan àkíyàn máa fọjọ́ sáde nìkan gbà wẹ̀ ẹ̀sìn wa ta kó látara àwọn ọ̀rọ̀ anẹ́sẹ̀sẹ́lá alábìlá dà súnmù sábtà ilẹ̀ àfihàn tọ́rọ̀dà aléìkùn ẹgbẹ́ ọmọ gbàwẹ̀ ọjọ́ sátidé o àyàfi tó bá ti bá àwẹ̀ ìtọ́lọ́pàṣẹ lọ́rùn ilé lóbi Ramadan tó kù. The Holy Quran said you should never fasting on Saturday alone unless it is compulsory fasting that others subhanahu wa ta'ala. Abu Dawud Ibn Majah tẹ́mi tó gba àdìsí He said that the reason is that we, eh, Jews also uh, eluded the day of Saturday bẹ́ẹ̀ náà lámítọ́ sọ nú pé ẹ gbọ́dọ̀ má gbààwẹ̀ lọ́jọ́ sunday náà tó gbé àwọn ọ̀nà sọ́rọ̀ máa ń gbé ọjọ́ yẹn tóbi kẹ́nà mọ́ máa máa gbé tóbi bẹ́ẹ̀ ìyẹn ni pé ká má fi àwọn ọjọ́ yẹn máa dágbà wẹ̀. that means it's never similarized those days as day of fasting nínú àwọn àwẹ̀ tí ẹ̀sìn wa kọ́ ni. those are part of the. tàbí àwọn àfikòkò gbèsè ayé gbà wẹ̀. or for somebody to be fasting throughout his life. ọmọ jẹun rárá. not to eat at all. yàtọ̀ sọ́jọ́ ọdún àti ọjọ́ tá a pè lọ́jọ́ yìí méjì. except on the day of uh, Eid and the day of that. yẹn náà ń pè ní siamu dar and that is not as yam there. ẹ̀sìn wọ̀ fẹ́ rárá. it is not allowed in this time. anabi wa kọ́. ibasalan did not cease for us. sallallahu alayhi wa sallam. gbogbo ìlà gbọ́dọ̀ mọ̀. all this is understand. nínú ẹ̀kọ́ islam. as part of the islamic teaching. lẹ́yìn yẹn lọ́wọ́ kó àwọn ọjọ́ tí ẹ̀sìn wọn fẹ́ ká máa fi gbà wẹ̀. àwọn ọjọ́ ìpọ̀ rẹ̀gẹ̀dẹ̀. àkọ́kọ́ a bẹ̀ òní mẹ́fà nínú oṣù tàwa nù ẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam n sọ yìí muslim ó ní man sọ́mọ ramadan ó bá gba ramadan fún ma ti bá ọ sí tàmí shawal lẹ́yìn ìgbà náà wá fi mẹ́fà tẹnu shawal ó ní káàna kasiyam dahar ó ní yóò gbalagbé àti àgbà òdìdí ọdún kan àbẹ́ òdìdí oṣù kan. he said he rewarded as somebody that has fasted for the whole year. bí gbàtẹ́ ń gba òdìdí ọdún kan for a whole year. ọkàn sàṣà that's what we decided in conversation. àwọn afẹ́sìn wọn ní kíni tùmọ̀ the scholars of eastern explain wọ́n torí pé dábà gba àwẹ̀ ọgbọ̀njọ́. that if our opportune to fast for thirty days in Ramadan. a sì mọ̀ pé ṣé oore kan dábà ṣe ládàmẹ́ láàfin gbà. and we know for every good deed the minimum of ten reward. dábà wá wọ ọgbọ̀njọ́ lọ́nà mẹ́wàá ni pé ten times thirty yóò fún ẹni so for that 30 days that one give us a three hundred reward. tàbá tó wọn gba mẹ́fà sí ten times six you find 60. that one be additional sixty. a sì mọ̀ pé tí jẹ́ láàrin ọdún six three hundred and sixty something náà níbẹ̀ nínú ọdún. and in a year we have average of 360 plus days. ni àná wa sa sọ o ó dàbí ẹtí yẹn gba àwẹ̀ ọdún kan. and that is why the pastor said that fasting will be different and fast for a year fast àwẹ̀ àkọ́kọ́ tí àkọ́ gbà lẹ́yìn Ramadan nìyẹn. that is the first fasting that you follow the month of Ramadan. o ní mẹ́fà ní Shawwal. that is the six days of fasting the month of Ramadan. ọ̀rọ̀ táwa gbà máa ń and the method of observing it. oríṣiríṣi ọ̀nà ni. it has a different method. nínú ẹ̀ one of them. o ní ká gbà tẹ̀lé ra wọn. to fast fast consecutively. tí ti bẹ̀rẹ̀ rẹ̀. moment you start. kó sì gbàdópin. you complete it. mẹ́fẹ̀ẹ́fà láì yàsọ́tọ̀ nínú ẹ̀ ká máa gbà lọ́kọ̀ọ̀kan uh, bàbá gbà lé ní bàtọ́jọ́ mélòó kan ká tó gbà that is may you serve one day today you break and later you serve another one. oṣù mẹ́ta tó délẹ̀. before the end of that month of sawa. kò rí pé kò rí pé kò rí pé àgbà mẹ́fà. just make sure you complete that six days fast. ní ìbámu ọ̀rọ̀ ànábì. in accordance with the statement of the Lord. pé máa ń sọ ọmọ Ramadan ẹgbẹ̀rún. fún máa ti bá ọ bí six in Shawwal. follow it with the six in month of Shawwal. tó wà fi mẹ́fà tẹ̀lé. and follow it with six in month of Shawwal. fàkà ànàmà sọ́mà dára kò là gbígbà tó gbàgbọ́ àwẹ̀ ọdún ni. it's like somebody that has fasted for a whole year.

dugbe anabi lẹ ma ọlẹ shawal ma ramadan. because the first land attached that month of shawal to ramadan. ẹni o bá gba shawal ẹni bá gba ramadan. wey for observe the month of ramadan. lẹ́yìn náà tó wá fi tẹ̀lé. follow it with wọ́n ló fi hàn kó tí o ti gba ramadan ẹ̀ tán. that means that person must have completed the month of ramadan. torí ẹ àwa tá a bá fẹ́ wá gba tó bá fẹ́ shawal based on this reference to serve uh, six days in month of sawa. a kò gba ọ̀ràn yẹn náà. must complete the compulsory one first. wọ́n rántí pé tí wàhálà tí ẹ̀sìn bá ń bẹ́lẹ̀ ó yẹ ká sọ̀rọ̀ ká ṣe náfìlà ọ̀ràn láti síwájú. and they also said in Islam the obligatory comes before voluntary act.

àsìkò tí yàn fi sọ Ramadan ọ̀fẹ́ tí ọba yìí ti jẹ́ ọbọ́ tí ṣàwà bá ti bọ́ mọ́lọ́kò ní gbà wọ́n tó gbé Aisha ní o máa ń gba àwẹ̀ Ramadan àwọn tó wọ́n ti gbà Ramadan o máa ń gbà nù Shaban Recorded uh, our mother Aisha has said that she do complete her own fasting of Ramadan in another uh, month. Wọ́n torí díẹ̀ ló sọ pé ó sì lè gba síta ṣàwá ní ẹ̀kọ́ tó dúpọ̀ gba Ramadan tó jẹ. Based on that they said that person dey observe thirty six day fasting in the month of Shawwal first before Ramadan. Sumaba Othemis ó ní ìyàtọ̀ ń bẹ láàrin àwẹ̀ síta ṣàwal àti àwẹ̀ tàtàwà. But our uh, father, father Hosseini said that this man between Sita Sawa and voluntary fasting. Ó ní àwọn àwẹ̀ míì tó jẹ́ àwẹ̀ súnà yẹn lè gbà á tí o ti ṣe Ramadan. he said other uh, voluntary fasting we go without uh, repaying the month of Ramadan. ṣùgbọ́n ká wá sọ pé ti sita sawa ló ń dọ̀dọ̀ pé anabi lè mọ Ramadan ni. but he said that of sita sawa is attached to completion of Ramadan. ìyẹn ló lé kejì. and that is most paramount. torí díẹ̀ ìmọ̀ràn mi wá wá tá ti gba àwọ̀ Ramadan. based on this our advice to those that are yet to complete. kákó gba Ramadan wa náà. that is complete that one first. kó tó bá ṣe àgbà in mẹ́fà ní ṣàwàl ìyẹn ló fẹsẹ̀ nílẹ̀ jùlọ dùn àwọn afẹ́sìn eh, bá a ṣe jẹ sàárì Ramadan bẹ́ẹ̀ ni lájẹ sàárì àwọn àwẹ̀ iṣẹ́ àṣegbọ́ rẹ̀ n ò sí náfìlà kan kan sí náfìlà kan And no special eh, tabají lóru bá a ṣe yẹn náfìlà yẹn the. Eh,

àwẹ̀ kan nínú àwẹ̀ tá a máa ń gbà. that is one of the voluntary fasting that we do sir. inú àwọn àwẹ̀ tá a tún máa ń gbà. other voluntary fasting. tí ẹ̀sìn wa fara mọ́. it is allowed in Islam. òun náà ni àwọn ọjọ́ méjì pàtàkì kan. are two important days. láàrin ọ̀sẹ̀. within a week. ọjọ́ monday. that is monday. ọjọ́ thursday. and thursday. àwọn ọjọ́ tá a fi gbà àwẹ̀ ni. those days are days of fasting. inú sunnah ní sọ̀sálà. tradition of the Prophet. wọ́n sì bí ànábìlérè. and the Prophet was dé tó máa ń gba ọjọ́ ọjọ́ Monday àti ọjọ́ Thursday ó ní àwọn ọjọ́ méjèèjì yìí

àwọn àdí méjì tánà fi wọ́n gba ọjọ́ mọ́ndé nìyẹn a máa gbà torí pé wọ́n gbèsè ẹ̀dà ọlọ́run sánmà a sì máa gbà nítorí pé jọ́nà wọ́n bí àwọn àdí méjèèjì nìyẹn bọ́n tọ́ọ̀zẹ̀ torí pé ìjọ́jọ́ máa ń fi iṣẹ́ ẹ̀dà ọlọ́run sánmà ni kò sí fẹ́ kó sí pé ìjọba fi iṣẹ́ ọlọ́run sánmà kí àwẹ̀ wà ń bẹ̀ turba àwẹ̀ wà ní tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí jùlọ àtàwájọ́ mọ̀lẹ́yìn àti sàlá náà a máa gbàwẹ̀jọ́ monday yìí a máa gbọ́jọ́ thursday yìí gbọ́dọ̀ bá ti fún wa ní àlàáfíà ìkìtìdá àlè sunna ti àfikọ́ sí sunna torí pé ní sunna rẹ̀ ni lẹ́bìrì máa dábàá dun ní má sunna dáadáa wọn ní fọjọ́ monday àti thursday ṣeré nígbà bá ti ń bẹ́ńlé tí wọ́n sìnrìn àjò tí wọ́n kì í ìdí kan nìyẹn nínú àwọn àwẹ̀ tó tó ń bẹ tí Islam tó gba aláìká máa gbà o náà ni àwẹ̀ mẹ́ta mẹ́ta ní oṣù uh, ẹ̀sìn wa fẹ́ kí àwa mùsùlùmí ní gbogbo oṣù every lunar month. ká máa gbàwẹ̀ mẹ́ta mẹ́ta. observing at least three uh, days fast. ẹ máa fẹ́ gbàwẹ̀ mẹ́ta yìí. we found to observe this one. ó sọ̀nà lálẹ́ gbàgbá. there are different ways of observing them. gẹ́gẹ́ bí àwọn àdìsí kátó alátọ̀dọ̀ abuzar gifari. according to the narration related abuzar. ó ní à ń sọ yìí pé. ìlà súnmùtàmínà sáré sálá ìyàmì tó bá fẹ́ gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ní oṣù. that we found to observe three days fasting in the lunar ashara gbọ́jọ́ kẹtàlá wọ̀rọ̀bì aṣàrà gbọ́jọ́ kẹrìnlá wọ̀hábì aṣàrà gbọ́jọ́ kẹẹ̀dógún Imam Tirmizi Nasai lọ gba àdísí àti Imam Ahmad inú àwọn àdísí anábì nìyẹn inú àwọn ẹgbà wá míì wọ́n ní àdísí sálàm kana ya sumu iddata thalatha ayyamin kulli shahr man gba ọjọ́ mẹ́ta wata nínú oṣù ìyẹn lè máa ń jẹ ọjẹ́ 13 14 15. so it may not be thirteen, 13 14 15. ságbàwẹ̀ mẹ́ta. just without fasting for three days in a month. nínú oṣù. in a month. àwọn tábà wá gba thirteen, fourteen, fifteen. but we can observe that of 13 14 15. orúkọ tí wọ́n ń pè ní ayamuli bid. that one are known as ayamuli bid. àwọn ọjọ́ tí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ òṣùpá àti ìmọ́lẹ̀ oòrùn máa mọ́lẹ̀ jù. that is the most illuminated days for the uh, moon and sun inú ẹgbà wá kàmí tí a bá gbá jẹmá gbá 13 14 15 ó ní yọ́ dàgbà tí a gbá ìdí ọdún kan ẹnìkan wà ní 13 14 15 gbà àfẹ́jí bá ń ṣe àmójútó gbò ló sojú ọ̀run bẹ̀rẹ̀ tọ́mà gbò ló ń bẹ̀rẹ̀ ìgbò ló ń parí yàtọ̀ sí kàlẹ́ndà tá gbé sílé yàtọ̀ sí kàlẹ́ndà ago tàbí kọ̀mpútà náà no àti ń wọ́ oṣù tí wọ́n ń rí náà ìjọ ilé lójọ́ àkọ́kọ́ kàlẹ́ndà ni tí inú ago wa ni tí kọ̀mpútà ni ìgbìyànjú ni ó lè bọ́ sí ó lè má bọ́ sí

kámọ̀ gbọ́dọ̀ ń parí iná la fi mọ ìgbólọ́bẹ̀rẹ̀ ìgbólọ́parí àwọn tàbá wá mọ́ ń pẹ́ a mọ̀ bí àwọn àfá àlérè àwọn àfẹ́ tí wọ́n máa ń kàákún ọlọ́nà fásitì aláàdíkẹrin kútọ́ látàlá mọ́tẹ́ bá ti mọ́ ń pa nǹkan ẹbẹ̀rẹ̀ ilé ìṣe pàtàkì gan lọ́dọ̀ a mùsùlùmí 13 14 15 ọjọ́ àwẹ̀ ni tá gbọ́dọ̀ fi ṣeré ká fi kún inú àwọn ọjọ́ míì tààtù ma fi gbààwẹ̀ o náà ni àti oṣù muharram tí ó bá lé ìlú sọ àkọ́kọ́ ọjọ́ àwa mùsùlùmí àkọ́kọ́ oṣù yẹn gan oṣù àwẹ̀ ni that day is day of fasting wọ́n bi Ànábì léèrè sọ̀sọ́là wọ́n ní àwẹ̀ olólóore jù Ànábì ní àwẹ̀ tẹ́bàbà ní oṣù ọlọ́run tẹ́pẹ́ ní Muharram ó lẹ́yìn Ramadan olólóore jù inú àwẹ̀ tí a máa ń gbà wọ́n gbogbo oṣù oṣù Muharram tí í ṣe oṣù àkọ́kọ́ ọdún àwọn mùsùlùmí oṣù àwẹ̀ ni month of fasting. nínú àwọn ààwẹ̀ súnà. that is part of the voluntary fast. táwọn wá lè gba gbogbo ẹ̀. but if can observe a that month throughout. àwọn ọjọ́ méjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. there are two important days. tó ṣe pàtàkì gan-an. it is very important. àkọ́kọ́ ń bẹ. first one. òun náà ni aṣura ọjọ́ kẹwàá rẹ̀ the tenth day that is asura. tàbí tá a ṣúà ọjọ́ kẹsàn rẹ̀. the ninth day. méjèèjì yìí ọjọ́ àwẹ̀ ni. bó ló ṣe bẹ̀rẹ̀. out of Islam. nígbà náà bèdè lùmọ̀dínà. when the Prophet to Medina. lẹ́gbàá tó kó olú Maka. after leaving Medina. ó wá bá àwọn ará Medina. he people in Medina. àwọn jẹ́jọ́ ọmọlẹ́yìn Musa. especially the followers of tí wọ́n máa ń gba àwẹ̀ ọjọ́ kẹwàá ó wá lọ bí wọ́n léèrè kí ló dé tàbí ń gba àwẹ̀ yìí wọ́n láàwẹ̀ yìí àwẹ̀ ńlá kan ni a fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá ní a fi kọ́sẹ̀ Musa ni tó pé ọjọ́ yẹn ọjọ́ kẹwàá yẹn oṣù Muharram yẹn ní ló ṣe déédé jọ tọ́lọ́wọ́ bá kó Musa àtàwọn àjọ ẹ̀ yọ lọ́wọ́ Firaun àti àwọn ogun Firaun ọjọ́ yẹn gan-an lọ́ọ̀bà alikọ́lá tẹ Firaun náà rè lónìí kọ́ wọ omi tí omi fi parẹ́ Musa máa ń gbá àwọ̀ yẹn ṣíkúrà lè lẹ́ra pípẹ́ fọ́lọ́n torí ilẹ̀ ọ̀nà wa ń gba àjọ parẹ́ fọ́kọ́lọ́ Rasulullah sànà wà dán lóhun ana haqqu bi Musa minkum mi lẹ́tọ̀ sí Musa jù yín lọ iṣẹ́ tó jẹ́kù the message that brought. lèmi wá parí. is what he has come to come. báyìí ni anabi gba àwẹ̀ yẹn. yes pastor lam observe that fast. ó sì pa àwọn yẹn láti kẹ́ gba àwẹ̀ yẹn. order the muslim to observe it. ọmọ ẹsọ ibùkún ẹsọ muslim. you find that one in conversation with kódà ń gbà tó ní káwọn yẹn jáde. even when ordered. ó ní káni kan jáde kó máa kéde káàkiri Madina. he ordered somebody to announce throughout Medina. gbogbo ẹ má ti jẹun lẹ́ni. that even whoever has eaten that day. kò gbọdọ̀ jẹun mọ́. he never eat again. kọ́ máa gbàwẹ̀ lọ. to continue their fast. ẹjọ́ bá ti jẹun. for those that have never eaten ó ní kí ọdá kí kí ọmọ jẹ mọ́kànmọ́ gbà wẹ́ lọ inú àwọn ẹgbà wá míì àníwò wá sọ yí pé ó ní tí ń bá dọdún míì tó ń bọ̀ láyé máa gba ọjọ́ kẹsàn-án máa tún gba ọjọ́ kẹwàá torí ìdẹ́ni àfikún méjèèjì papọ̀ ọjọ́ kẹwàá lọ bẹ̀rẹ̀ it was started with the tenth day but. ṣùgbọ́n ànábì fọjọ́ kẹsàn kún. who has started with the ninth day. fún àwọn ìdí. for some reason, nínú ìdí ni pé. one of the reasons. látara pé kí tiwa náà má bàa jọ tàwọn ẹlẹ́sìn míì to differentiate our own from that of the other religions. gbogbo ni pé máa ń tọ́ṣẹ́ bàbẹ̀ kó ń fọwọ́ mi bá ti kó sí àwọn ojú kan náà ti dára wọn. because I said that whoever follow a tradition of other religion is part of them. nínú ẹgbàá wọn kẹtọ́ lọ́dọ̀ abdullahi ibn abbas. abdullahi narration related by ibn abbas. ó sọ wípé súnmù yóò máa kọ́bìlà wọ yóò máa bá a dà wọ ẹgbàáwé ọjọ́ kan síwájú ẹgbàáwé ọjọ́ kẹlẹ́yìn. torí díẹ̀ ọ̀nà táwọn àgbààgbà aṣúra yìí. ó sì àwọn ọ̀nà ni ọ̀nà àkọ́kọ́ kagbà nine and ten ten. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kágbà ten and eleven. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nine ten eleven. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin kátà ten nìkangbà. àwọn ọ̀nà ìlàlẹ̀ gbàgbà. wọ́n wá bí anábì léèrè kí ni adá ti bẹ́bí àwọn aṣúra yìí. ó ní àtẹ́sìbàlá Allah ta'ala ayùkábìrà sannata alladhi qabla ó ní àǹfààní ní pé àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ tá a bá ṣẹ̀ fún ọdún kan tó ti rí kọjá kátó gbà wẹ̀ ọlọ́run ó parẹ́. he said the reward is that Allah subhanahu wa will use that a day fast or that uh, aswa fast to uh, erase our minor sins for a year before that day. torí díẹ̀ a gbọ́dọ̀ fi àwẹ̀ aṣọra ṣeré. never make sense of it. nínú àwọn àwẹ̀ tó jẹ́ àwẹ̀ súnà. another point is that. tí ẹ̀sìn bá tó fẹ́ ká gbà. òun náà ni yóò mú àràfà ju àràfà. ìyẹn ni pé àwa tá a bá wà nílẹ̀ tá a ṣe hajj. for those of us that at home. àwa lè ó jẹ́ rọpọdọdẹ lórí. this is wà ní hajj. kò pọn dandan àdórí ana muhammad sọ̀sẹ́lá oná àkọ̀gbà ọlọ́jọ́ àràfà ó ròyìn ọjọ́ ìtó àti àwẹ̀ tí wá ṣe àwọn èèyàn wá ń gba ni àbí eh, ọgbà ní wá ọ̀kanú àwọn obìnrin Umu Sulaim ó wá gbé wàrà ránṣẹ́ eh, sí ànábì Muhammad ohun tó bá ti mú ọgbà wẹnu tí ó ti lè mú ọgbà wẹnu wọ́n gbé wàrà fún ànábì ní ọjọ́ àràfà ọwọ́ àmú jẹmọ̀ pẹ́kọ̀ gbà wẹ nìyẹn gbà ànábì wà ròyìn àwẹ̀ ọjọ́ àràfà yìí ó gbà àràfà yìí ọlọ́ba àdìgẹ́ gbogbo àfi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀. Zakala Smatala will to erase our sins of two years. ọdún kan tó ti kọjá. a year before. ọdún kan tó ń bọ̀. and a year after. fi parẹ́. Allah said I will use it. torí díẹ̀ la fi máa ń gbà. that is the reason why we are serving. kódà bàbá jẹ́ arìnrìn àjò. even if you are traveling. tí wọ́n sọ pé arìnrìn àjò ó lè fi àwẹ̀ tàtà wà lẹ̀. which the traveler is uh, allowed to do voluntary. bó ṣe lè fi àwẹ̀ ọ̀ràn yẹn náà lẹ̀. Imam Ahmad rahmadi rahimahullah Imam Shafi rahimahullah wọ́n ní àwọn àwẹ̀ kan bẹ́ẹ̀ tó bá ti ní àsìkò kan pàtó tó lè bọ́mọ́ wa lọ́wọ́ tàbá jẹ́rìn ìrìnàjò a lè gba àwẹ̀ irú ẹ̀nà àwẹ̀ àràfá àwádá máa ti lúkan bọ́ sí lúkan bóyé kò ló ń gbé ọmbà sósogbo ní ọdún kọlá ọjọ́ àràfá ní aláti gba àwẹ̀ súnà anábìnrin tó bá jẹ́ bọ́ máa lọ ó ti bọ́ lọ́dún kan ní àwẹ̀ àràfá ìsìrè nígbà bá ti lọ àràfá gbogbo aláàgbà ọmọ ọgbà bàbá ọgbà ọyàwó ọgbà gbogbo apá láàjọ gbà àfẹn tí ọba láwẹ̀ lókù bóyá obìnrin tẹ̀sí yóò sùúrù àbẹ́jẹ̀ bímọ nígbà bá fẹ́ sínú àjọ sínú papọ̀ ni tó gbọ́jú àdúrà ni lọ́jọ́ àràfá yìí Imam Abu Hanifa ó ní kí ló dá fi ní kálàrájí mọ́gbà ọjọ́ àràfá ó ní kó lè bá lókun lára láti lè bẹ Ọlọ́run bá tó gbọ́jọ́ ọ̀bẹ náà ni tó bá bẹ tó bá fẹ́ rẹ̀ kó lọ mú mi kó lọ jẹun torí díẹ̀ ẹmbá wà láàjì ní fi gba ọjọ́ àràfá àwọn tàbá wá sí láàjì jẹbọ́ wà lórílẹ̀ ayé aláti gba àwẹ̀ yìí ọlọ́run máa ń pa a máa ń fi pẹ̀sẹ̀ òdìdí ọdún kan rẹ̀ tó ti rí kọjá ọdún kan tó ń bọ̀ nínú àwọn orí tọ́lọ́ bá fi sínú islam rẹ̀ tó lè làgbọ́dọ̀ fi ṣeré bẹ́ẹ̀ náà ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú zulhijja ó náà lóṣù oṣù kejì lọ́dọ̀ àwọn mùsùlùmí nígbàtí iléyá bá kù bí ọ̀sẹ̀ kan tó sùn ẹbá ti lè lé àwọn ọjọ́ bẹ̀rẹ̀ yẹn àgàgà láti 1 to eight ọjọ́ àwẹ̀ ni tó bá tún wá sí wípé àwádá wá lọ sí ájì 39 tí di ọjọ́ kẹsàn anábì muhammad sallam ó ní òṣìṣẹ́ tó lóore uh, tó tó iṣẹ́ tá bá sí ní bẹ̀rẹ̀ sùn hijjá yìí uh, torí dẹnu àwọn àsìkò tá fi gbáwẹ̀ ni bí a bá ní agbára láti jọba tí sùn hijjá lé

nínú àwọn àwẹ̀ wọ̀nyí ẹ̀sìn wa fẹ́ ká gbà bákan náà òun náà ni àwẹ̀ ìlàjì oṣù Ṣàbán uh, onígbé mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ oṣù tí máa síwájú Ramadan adé máa ń gbà wẹ́ mbẹ́ wọ́n sì bí léèrè kí ló tó máa ń gbà wẹ́ mbẹ́ tó fi wá pọ̀ ju àwọn oṣù yòókù lọ ó ní oṣù ní táwọn èèyàn kà kún he said that is a day that people are ignorant of. ó ní àsìkò tọ́lọ́ ọmọ tí wọ́n máa ń fi sẹ́ ẹ̀dá ẹrú sánmà ni. and it is month in which a the deed for the year will be to Allah. ìṣẹ́ta bá sí lójú ọdún kan. the deed of God. wọ́n fi ọlọ́ba ń sánmà. to Allah. bí wọ́n máa ń wo òun. and the will. tí wọ́n bá fi sẹ́ ọlọ́ba ń sánmà. kí àwẹ̀ wà nù tí kọ́ wà nù ẹ̀ tubọlọba náà nífẹ̀ẹ́ àwọn yìí lẹfẹrẹ àwọn mùsùlùmí tí wọn bá tẹ̀lé súnà dáadáa tí Ṣàbáàn bá ti lè wọn bẹ̀rẹ̀ sí gba àwẹ̀ tí èdè mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún akọ́dà látara àdísì kan tó pé ìlà àtàtàbà Ṣàbáàn bá látà sùn tí wọn bá ti di mẹ́ẹ̀ẹ́dógún ẹ àwẹ̀ mọ́ ṣùgbọ́n àyè gbà wà lè gbà lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún yẹn látara àwọn àdìsí míì tánàbí ni ẹ má gbààwẹ̀ pàdé Ramadan ẹ má gbààwẹ̀ pàdé Ramadan eh, ẹ fi ọjọ́ kàbọ̀jọ́ méjì lẹ̀ ìjà mọ̀ pé èèyàn lè gbààwẹ̀ lẹ́yìn ẹ̀ àgàgà ẹ bá sì lè rí àwẹ̀ eh, tàbí ẹni tó ń ṣe gbèsè àwẹ̀. to complete some tàbí ẹni tó ti pinnu pé ní gbogbo ìgbà àwọn ọjọ́ wọ̀nyí mọ́ndé tó bá ń bá ń láyé ọjọ́ bá ti bá ń láyé wọ́n máa gbà àwẹ̀ ọwá sí dédé lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún yẹn. All those that are completed at every Thursdays and Monday will be fasting and those one fall uh, after the 15th of Saban. gbogbo eléyìí náà ni àwọn àwẹ̀ tí ẹ̀sìn wọn fẹ́ ká gbà àwọn àwẹ̀ kan wá ń bẹ tí wọ́n ń pè ní àwẹ̀ àdádálẹ̀ tá a gbọ́dọ̀ jìnà sí tó sì wọ́pọ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí nínú ẹ̀ àwẹ̀ tí wọ́n ń pè láàwẹ̀ arúgbó onáà ń ní oṣù Rajab káwà fi gbogbo sọ ẹgbà àwẹ̀ kọ́lá ń gbàwẹ̀ arúgbó tàbálọ́dọ̀ àwọn àgbàlagbà jọun gbogbo àwọn afá aládì wọ́n ní ò sí àdíṣẹ́ ọkan tó ní àlàáfíà tó wá ní ọlá kan bẹ ká gbàwẹ̀ rájà ṣùgbọ́n lè gbàwẹ̀ ní oṣù yẹn bá a sì máa ń gbàwẹ̀ ní oṣù yókù náà 13 14 15 rẹ̀ a lè gbà àwọn tọ́sídé ibẹ̀ women monday ibẹ̀ a lè gbà kaka gbà wà jẹ́ mbẹ̀ kásì tìlú mbẹ̀ káwà gbàgbé látòkèdélẹ̀ kèsì súnà ní Muhammad ó kù dẹ̀ káàtó ètò lè lọ́dọ̀ àwọn àgbàlagbà tẹ́mọ́ tán wọ́n tún gba Ramadan tẹ̀lé ájósù mẹ́ta gbáko yẹ́ bá sì ń gbọ́nú ẹ̀sà àwọn mùsùlùmí bí bá ti ní kíyàn gbá oṣù méjì léra wọn ẹmbá dáràn ni bọ́yọ́ pààyàn bọ́yọ́ fẹ́ ìyàwó ẹjọ́ yẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀mọ́ gbọ́ ti ṣẹ̀rọ torí ìdí ẹ̀ká wá sọ pé wà oṣù mẹ́ta léra wọn òsínú súnà ànábì bẹ́ẹ̀ torí ìdí ẹ̀ àwẹ̀ jẹ́ngbẹ̀lá àwẹ̀ arúgbó kò fi ẹsẹ̀ nílẹ̀ tí bá lè gbàwẹ̀ oṣù rájà jẹ́ngbẹ̀ ní àwẹ̀ oṣù arúgbó yìí ẹ̀yìn gbàwẹ̀ díẹ̀ ń bẹ̀ ó sì jẹ́ níbẹ̀ káwá gbà gbogbo láfi máa gbàwẹ̀ àwẹ̀ àdáadáa lẹ̀ ni bẹ́ẹ̀ náà ni pé ẹgbàwẹ̀ fórílẹ̀-èdè káfà kan máa kéde ó lè jẹ́ àfà mùsùlùmí ó lè jẹ́ àfà kìrìsìtẹ́nì wọ́n ní ìdúlé o ẹ̀jẹ̀ àgbà ìforílẹ̀-èdè o àwẹ̀ mẹ́ta mẹ́ta bídíà ni mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ gbarú ẹ̀ àgbọ̀ lísìsírú wọn ànábì ọ̀gbà forílẹ̀-èdè tàbí kí a máa pé ẹfà àwẹ̀ gbà ẹ fi àwẹ̀ ẹ fi àwẹ̀ sí àdúà a níyàsìn jọ méje lè yóò fi ké pẹ̀lú àwẹ̀ ni ẹ̀sìn wọ̀ fẹ́ bẹ́ẹ̀ àwẹ̀ àdádálẹ̀ ni ọ̀tọ̀lá àwẹ̀ ọ̀tọ̀lá dúà tòmátà bá gbá àwẹ̀ láwọn àwẹ̀ súnà èyàn máa sàdúrà nǹkan bá fẹ́ sínú látara ọ̀rọ̀ ànábì ó lè sọ mi dáwà látọ̀rọ̀ dún ní bẹ́ fáláwẹ̀ tó bá sàdúrà lọ́wọ́ ní dápadà sí lẹ́nu a lè gbà àwẹ̀ súnà ká fi sàdúrà mo fẹ́ ṣàdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú àwẹ̀ ni mo fẹ́ ṣàdúrà ọjọ́ méje pẹ̀lú àwẹ̀ ni ó kù díẹ̀ káàtó tẹ́mọ̀ wá nǹkan lọ́dọ̀ ọlọ́run àwẹ̀ mo fẹ́ fi wá eh, rárá kò sínú súnà bẹ́ẹ̀ tó tiẹ́ ọ̀tọ̀ ni àgbà àwẹ̀ sílọ̀ ni wọ́n ìfà àwẹ̀ wá nǹkan anábẹ́ ọ̀fà wá nǹkan kan àdúrà lábí wà nǹkan àdúrà sí nígbàtà pẹ̀lú àwẹ̀ ọ̀tọ̀lá ọ̀tọ̀ládúà gbọ́tà bá gbá àwẹ̀ súnà ẹ̀sẹ̀ wọ́n fẹ́ kan sàdúà ilé inú àwọn ẹ̀kọ́ tágbọ́dọ̀ kọ́ ni gbogbo àwọn kan tàà ń sọ fún àyè tágbọ́dọ̀ sàkíyèsí ẹ̀ kámọ̀ bá kú sínú ẹ̀ kí a tọrọ àdúà kọ́lọ́n kó gba àdúà wa ẹ̀yẹ́rù sí ọlọ́run mo bá ti pé sékìlọ fúnra mi bó ṣe sékìlọ fẹ́yìn náà kí a payọ̀ ọlọ́run ká mọ̀ pé ó yá ìjọ kan ń bọ̀ tá lọ bọ́lọ̀ ilé ayé tá a wá yìí uh, kì í sílé ayé àwa kú àǹkan tí ń bẹ́ẹ̀ ká tó dé àǹkan àjọ bẹ̀rẹ̀ ni wọ́n sì láyé mẹ́lẹ́ ni kódà àǹkan àjọ gbà àwẹ̀ ọdún yìí ni wọ́n sì láyé lé ó lára aláàárọ̀ yìí ní mọ́júmọ́ yìí ń bẹ́nu àwọn alásùnmọ́ wa táàjọ gba àwẹ̀ tó padà jáde tó gbérò lé wọn fẹ́ sin wọn ọlọ́ba nìkan wọn fani forí jẹ wọn wàtá wá sẹ́kù náà wọ́n sàì lọ́rẹ̀ mi wá wọ́n sàì gbà wá lẹ́rú káwọn náà máa múra tí ó yà àmọ́ àmọ́ àmọ́ a lè jókòó a lè sùn a lè máa jẹun a lè máa ṣeré a lè máa ṣàwàdà bó bá ti dé òde náà Ramadan ta sí lọ yìí ọkọ ọ̀nà ìyá wa wà ní tikaf ní Ondo State ó wà náà rọ̀bá ìlọ́mú discuss pẹ̀lú àwọn èèyàn asẹ́mi ẹ̀ ti lọ wọ́n gbà láàbá ìlú dúgbà ní kùsùsùbù was men standing without falling. kò sí bọ́lọ́nù. and that was how he died. àwọn àwọn ọmọ bá ṣe lọ. they don't know how our own felt. àti ibi yẹn ti fẹ́ kírun sókù lára. there are some where we had we want to carpet. imam tó fẹ́ kírun. the imam that was about to. ó sọlá àpárọ̀ báyìí. just raise up his hand and. ó sì lọ ọlẹ̀. and just fall down. nígbà tí ti tó. when it was time. ní a sọ pé òkun òkú tó ń sunkún òkú. that means those that are yet that are going to die that are still crying. torí ìdá gbọ́dọ̀ máa múra. always we should be prepared. ọlọ́run Oh, musa yìí ká dira dáadáa o yà bẹ́ẹ̀ pàdé pẹ̀lú ojú rere o musa ìyọnu sí wa o lẹ́yìn yẹn náà àwọn akéètì máa fẹ́ pè wá sílé ni uh, uh, bọ̀wọ̀n tá a bá Kappiba ní Niger State wọ́n ní a pass òfin kan pé àwọn tí àwọn kidnappers pé tí wọ́n bá tẹ̀lé wọn pé wọ́n máa fi hàn sí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n láéláé àwọn kan eh, pariwo ó ti pọ̀jù kò tí ì pọ̀jù kódà kò tí ì tó tó padà dúró ni wọn. Eh, kí ni ẹ̀san àwọn adàlúrú. àwọn amúrọ̀bà sí ni o àwọn kìtàpà sí ni o gbogbo ẹgbẹ́ sáà ń dà lóru àwọn tí ń gbé oògùn olóró gbogbo tí jẹ́ ìdàlúrú àwọn tí wọ́n fẹ́ yẹn sógun owó kí ni ẹ̀san rẹ̀ tọ́gbẹ́lú islam lábáwá ni eh, eh, àwọn afáà ni wọ́n jókòó wọ́n pass fatiwa ní ilẹ̀ Saudi Arabia ayà táwọn lò fún gbogbo orúkọ báyìí Quran chapter 5 verse 33 and 34 ẹgbọ́tọ́ lọ́ba sọ ní ìnàmá jẹ́sọ́ lẹ́dí na yuharibuna Allah rasula ọlọ́n gbogbo àwọn tí a gbógun tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ tí a fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run bá ṣẹ lórí ilẹ̀ ayé àtòjíṣẹ́ rẹ̀ wẹ̀sánà alifasada tí wọ́n ń fún ìbàjẹ́ káàkiri ilẹ̀ ayé ntọ́lọ́ ń pè wọn ni wọ́n ń fún ìbàjẹ́ ká kódà tí imam ajá ń pè ní OPC gbogbo bẹ́ẹ̀ àdàlúrú ni wọ́n nǹkan láàrin wa kan nẹ́dá ìnẹ́jà dẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹun dá wà lálẹ́ yìí gbogbo ẹjẹ́ ọba jẹ́ kí ìlú sinmi ó kọ́ tọ́rọ pé wọ́n ń fọ́n ìbàjẹ́ ká tọ́gbẹ́dù Islam ni tí a gba ìjọba islam láàyè tí a bá ti mú wọn ọlọ́ni ayùkọ̀ tálù àkọ́kọ́ kí a pa wọn pàkópa kí a pa wọn kése kí lásán kò sọ pé ayùkọ̀ tálù ayùkọ̀ tálù kí a pa wọn ní pàkópa. Uh, wọ́n lè so wọ́n mọ́ nǹkan méjì kó sì fàyà kése gbígbà wọ́n rọwọ́ yóò láàbù tàbí kí wọ́n kàn mọ́ kàn kàn wọ́n gí. ọdùkọ́ta èdè ìhìnwó ọdún mìíràn kìlá tàbí kí wọ́n gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn nípa sípayọ kí wọ́n gé ẹsẹ̀ ọ̀tún ọwọ́ òsì. Or they support their hand and leg in order to the right uh, hand and the left leg. Àwọn yóò bọ́ ọmọ ìnàlá àrùn tàbí kí wọ́n lé akó lórí ilẹ̀ ayé. Also to be sent out of the service of earth. O ní pé ọ̀nà méjì náà tún yẹ sí. And sí àjálẹ̀. be in the. Uh, wọn ò ní fojú kásánmà wọn tí o yìí lọ bọ́lá wọn tàbí kí n lé ẹkọ onílù yẹn ẹ̀san tọ́lọ́ gbé kalẹ̀ nù. ọlọ́wọ́ sọ yìí pé ó ní dáàlì kàlẹ́ òun kí sùn fi dúnìyà.

alẹ́ nǹkan tó bà wọ́n fa'lam anna Allaha ghafurur rahim bọ́lọ́wọ́ bá ti ń bá yín sọ̀rọ̀ bá ti foríjọ bá ti kẹ́ni ni jẹ́mbà lè túbà wọn gbà túbà wọn òfin rẹ̀ lẹ́fì lóyìn Saudi Arabia jẹ́mbà fún yẹn físà tán tọ́fẹ́ wọ̀lú wọn wọ́n tó kọ́ bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbé ògùn olóró wọ̀lú Saudi Arabia ikú ni jìyà rẹ̀ ikú ni yíya rẹ̀ wọ́n sì ń pa wọ́n gbogbo jíjẹ́ dàlúrú wọ́n sì pa wọ́n lẹ́yìn tó bá mọ́ lọ Saudi ah, gbogbo ẹ̀ wá tutù kò sí wàhálà bó ṣe rí nù tọ́mọ̀ kó lọ tẹ́nì kò ní mú o lè rí ọmọ Saudi pẹ̀lú jalabia white white àti àpò ọ̀tún àtàpòsì ní kò dọ́là sí àtàpò àyà. You can see a Saudi man with a jalabia with full of money chest pocket, because both sides the pocket of the dollar to the dollar. Ọ̀kan wọn wá lọ sí Amẹ́ríkà. And one of them travel to America. Ó wá dé airport. Ó wá to airport. Ní New York. In New York. Ó wá kó gbogbo owó yìí, ó kó sínú ó tún kó sínú nylon. He put that uh, good amount of money in nylon. Àwọn security wá ní ìbòlóńkó lọ. Then the security asked him where he was going. Ó ló ń gbó tẹ́ẹ̀lì.

kò sí ní tó jẹ́ kí Saudi náà ní ìfọ̀kànbalẹ̀ ìtẹ̀lé òfin Ọlọ́run ni. and there is nothing that has brought that to Saudi except his obedience to Allah subhanahu wa ta'ala. ẹni ọba ṣẹ̀ tí wọ́n bá mú nítorí ọjẹ́ wọn pọ́nìṣẹ̀. offence and fault will be punished. torí díẹ̀ Niger State wọ́n gbìyànjú ni. Niger State is ọlọ́jọ́ wo lè mú sẹ́ eh, kan state mina se kọ̀ sí wọn eh, tọ́gbẹ́ náà bá jẹ́ ń ṣe fún wọn nàbà kó lè lọ́jẹ́ ilé bọ́yá yá dínkù díẹ̀ eh, ṣùgbọ́n kò sí ní títọ́ lọ́rùn nàbà ń sọ pé life jail fún yàn nígbàjọba yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bíjọ́ mi bá ti dé alóhùn fi dá wọn lọ́lá a release wọn a wọ́n bá ti mú kó bẹ̀rẹ̀ wọ́n sọ ni wọ́n mú kó tàbí wọ́n gé ní ìpàsípayọ dájú mọ̀ pé lágbájá tó rí yẹn kidnapper ni wọ́n ti gé lọ́wọ́ eh, ẹ̀rí ẹ̀sán tí wọ́n nù tó dìde àwa náà agbègbè state náà káwọn náà gbìyànjú gbọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí náà kí wọ́n wá àwọn òfin tó tiẹ̀ lè káwọn ẹ̀dá papọ̀. based on this we are encouraging other states to emulate such and implement uh, eh, rigorous punishment against uh, gbogbo ọ̀nà tọ́lọ́run wá là kalẹ̀ nu ayàtà kàtán yìí. wọ́n ní ìjọba ní àwọn kan ní ìjọba ní ó mú ìtọ́ba wù mbẹ́. agarara o ní ìbámu gbà tí wọ́n mú wọn bó ní a ṣe ṣe pẹ̀lú àwọn èèyàn sígbà tí wọ́n gbàdán wù àbàjẹ́ yìí sẹ́n tó pa àyàn pẹ̀lú ẹ̀ gbàdán wù àbàjẹ́ yìí sẹ́n gbówó àyàn pẹ̀lú ẹ̀ gbàdán wù àbàjẹ́ yìí wọ́n kàn dẹ́rù bá àwọn yẹn lásán ni iná sọ̀rọ̀ ìwò níjọba ń lò ń bẹ̀. that what they use is based on the gravity of the sins committed by those people.

òun náà ni pé ọba àwo ló fáwọn mùsùlùmí. was that the king of old dead prayer for the muslims. àwa yóò tiẹ̀ mọ̀. some did not know. ṣùgbọ́n gbàgbọ́ mi kò mọ owó lèmi náà wọ́n bẹ̀rẹ̀ sí fóònù mi. but the stars was called as an angel of that uh, town. láti north. from north. ẹ tí ikú ń bẹ wẹ̀yìn mùsùlùmí ilẹ̀ yorùbá. that all muslims in yorùbá land they are still where yorùbá. àwọn ọba olóòsàlẹ̀ tó ń tẹ̀síwájú. they are the the the idol was passed that are your king are leading you ẹ wá láwọn kan sọ ìṣe mùsùlùmí gidi ṣé ìyẹn náà túmọ̀ sí mùsùlùmí gidi. and say some are referring to you as a, a, a non, burúkú ni. that one is the great uh, àwọn ọba alẹ́ yorùbá ọba olóòṣà ni wọ́n gbogbo ẹnu lọ́gbà. ọba yìí gan ṣe bó lóun fẹ́ bọ òòṣà báwọn ọmọ ìlú ni àbáwọn aráàlú àwọn ọ̀dọ́ ni òjò lè bọ. ó lóun fẹ́ bọ Odùduwà. Uh, uh, ń bẹ̀ kódà ọ̀rọ̀ àmọ́dún torí ẹ̀ ọba tó ń sọ fún aráàlú wípé tí sọ pé gbogbo tí jẹ́ àṣà ní ẹ máa gbé lárugá kódà sọ pé àgbọ̀wọ̀ jàlábí àmọ́ ó ní alábà wọn ní. láwọn tó wá gbalẹ̀ kó wá kírun ó tún wá kírun tó wá tún yìn níbo làwọn ń lo àwa mùsùlùmí níbo làwọn afẹ́ wa ń kó wa lọ ebi da bá lọ́dọ̀ yín pé ní àfáà ní what we learn is that the scholars are the fathers of the king. níbo làwọn àfáà níbo làwọn bá wá di bàbá àfáà. they went at the king's turn to the father of the scholar. ìdọ̀tí lélẹ̀ inú ẹ̀sìn wa. that one is even in our religion. kájọ tó lọ́dọ̀ kọ́lọ́ kó tó wá ṣe. kọ́ba ní tó wọn bàbá wa ṣe. àfin ni kọ́ba máa gbé. kí sọ̀rọ̀ masalasi ìlú tó tún wá tóbi jù nínú ọdún. that is the highest uh, need. need ó kù díẹ̀ káàtó ẹ tọ́ka abirú ẹ̀ wá gbẹdẹ ṣerú ẹ̀ láyé nǹkan bú la fi lọ́lẹ̀ yẹn bó tó wá jẹ́ ìlú wo ìlú ìmọ̀ ìlú àwọn afá ìdọ̀tí ni rọ́bà náà ti náà fi dún ní asánátà uh, wọ́n fi ilé asánátà bá náà ọlọ́ntàn náà nọkọ́ mi náà hàdá mà ilá gafarta wàlhámà ونقود نفسنا ولا عيب إلا ده ولا فضل الصلاة تابع قبل ده اللهم ارينا حق حقا وارزقنا اتباعه بعد بعد اجتنابه اللهم اتي نفوسنا تقواها وزكينا خير ما زكاها أنت ولي ومولاها اللهم لا يا مقلب القلوب ولا بصر صر بلاتي اللهم اعز الاسلام والمسلمين ودمر المشركين ودمر اعداءنا اعداءك على دينك اللهم على الاسلام كلهم اللهم جعل في نحورهم وقلوبهم شرورهم يا رب العالمين اللهم لك الامن والامانه والسلامه والاستقرار يا رب العالمين اللهم رئيسنا محمد البخاري اللهم معه اللهم معه اللهم معه اللهم له العافيه اللهم نسأل له التوفيق والنجاح يا رب العالمين اللهم كن مولانا اللهم اغفر لنا ولوالدينا والمؤمنين والمؤمنات على الاحياء الاموات كما الرحمين اللهم صل على محمد وعلى محمد كما صليت على الرحيم وبارك على محمد كما بارك على محمد سبحان ربك